You are amazing. You smile from heaven. We call it rainbow. You are amazing. you made me in your likeness, super amazing. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Àfi ọpẹ́, àfi ìyìn ọlá àti ìbà fún Ọlọ́run ọba àìkú. Ọlọ́run àìṣà, Ọlọ́run àìdíbàjẹ́, Ọlọ́run àìlèyí padà tó ń yí ohun gbogbo padà. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run olúwa ṣèyí, olúwa fẹ́mi ogun ọ̀run yínká, Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù, ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lẹ́lẹ́rìí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àbámẹ́ta àti ṣe ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ náà ni àlá máa ń ṣe apá kẹta àlá máa ń ṣe apá kẹta ṣẹ̀bílì kan náà tí a lò lánàá láti fi dá wa lẹ́kọ̀ọ́ náà láò múlò lónìí tí a rí nínú ìwé genesis orí ìkẹta ó dín ní ogójì ẹsẹ̀ kẹrin sí ẹsẹ̀ ìkọkànlá bí a ti ń kásẹ̀ bíbélì olúwa yóò túmọ̀ rẹ̀ sí ọkàn àyà wa ní orúkọ jésù olùfẹ́ ní òde ayé òní ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń pe ara wọn ní ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń pe ara wọn ní onígbàgbọ́ ni ò jẹ́ wípé bí wọ́n bá bá ara wọn nínú irú ipò kan náà bíi ti jósẹ́fù nígbà tí a bá dán wọn wò tí wọn ò yára gba ohun tí aya potifari fi lọ joseph yìí tí wọ́n wá onírúurú àwáwí láti fi ṣe àwíjàre ìdí tí wọ́n fi gbà fún aya potifari àwọn kan yóò wí pé ara ètò ọlọ́run fún wọn láti mú àyànmọ́ àti àlá wọn ṣẹ ni àwọn kan yóò rí bí ìdápadà èyí ni wípé ìdápadà àwọn ohun òdì tí ó ti ṣẹlẹ̀ sí wọn sẹ́yìn ni ọ̀run ń ṣe ìdápadà ẹ̀san rẹ̀ fún wọn ìdí tàbí àwáwí yòówù tí wọ́n wá lè mú wá ó bá nínú jẹ́ olùfẹ́ yìí pé ọ̀pọ̀ onígbàgbọ́ lónìí máa ń yára gba ojútùú tí sátánì fi ń lọ̀ wọ́n fún ìṣòro wọn tí wọn kàn kì mọ́lẹ̀ láì ronú sí i àti láì béèrè fún ìdarí àbí ìtọ́ni ọlọ́run ẹ̀kọ́ tí a tó wà nínú ẹsẹ̀ ìwé mọ̀ yàbí nù ọ̀rọ̀ yanjú ìlówùrọ̀ yìí fún wa òun náà ni wípé a gbọ́dọ̀ máa gba àṣẹ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà kí a tó ṣe ìpinnu kankan bí a bá sì ti mọ̀ tàbí tí a fura pé ọlọ́run kò ní fún wa ní ìfọwọ́sí rẹ̀ lórí ìgbésẹ̀ tí a fẹ́ gbé náà a gbọ́dọ̀ rí i pé a kò gbé ìgbésẹ̀ yìí dípò kí a fi ara fún sátánì olùfẹ́ yẹ kí a mú ìdúró ìgbàgbọ́ wa ṣinṣin kí a sì ní ìgbẹ́kẹ̀lé wípé Ọlọ́run yóò dá sí ọ̀ràn wa ní àkókò tirẹ̀ tí ó ti yàn. A gbọ́dọ̀ máa ní kókó yìí ní ọkàn wa wípé Ọlọ́run tí kìí gbàgbé ẹ̀dá ọwọ́ rẹ̀ náà ni à ń sìn. Ǹjẹ́ fún ìdí yòówù tí o bá wá fi ń rò pé Ọlọ́run kò náání nípa rẹ tàbí tí ò ń ṣe méjì pé Ọlọ́run tilẹ̀ ti gbàgbé rẹ, jẹ́ kí n dábàá ẹsẹ̀ ìwé mímọ́ Jeremáyà orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ kọkànlá jẹ̀ǹda alábàá fún ọ láti fi ṣe ìjíròrò lé lórí eléyìí tí ó sọ pé nítorí èmi mọ èrò tí mo ní sí yín ibi tí ọlọ́run ti ń sọ fún wa wípé nítorí èmi mọ èrò tí mo ní sí yín ní olúwa wí àní èrò àlàáfíà kì í sì ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí olùfẹ́ mi fẹ́ kí o mọ̀ pé ọlọ́run ń ṣètọ́jú rẹ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni kò sì lè gbàgbé rẹ láéláé ó mọ orúkọ rẹ ó mọ àdírẹ́sì rẹ àti ibi tí ó ti lè rí ọ ní ìgbàkúgbà tí ó bá fẹ́ rí ọ ẹ̀kọ́ kejì tí a tún rí kọ́nú ilé ni pé mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ronú nípa rẹ lójoojúmọ́ ó sì ní ojútùú sí àwọn ìṣòro rẹ lọ́wọ́ ó ní àpẹẹrẹ àwọn ìgbà kan láyé wa nígbà tí a ó ti ju àwà sílẹ̀ pátápátá nítorí ìṣòro tí ó ń kojú wa láì mọ̀ wípé ohun tí àwa rò pé ó ti parí ni ìbẹ̀rẹ̀ ohun tuntun lásán òun náà ni ó jẹ́ fún wa ìbẹ̀rẹ̀ ohun ńlá tí a ti láàlá nípa rẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ tí Jésù sọ nípa rẹ̀ ní ìgbà tí ó sọ ní apá kejì Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá wípé èrèdí wíwà mi ni láti fún wọn ní ìyè àti láti fún wọn ní ìyè náà lọ́pọ̀lọpọ̀ mo gbàdúrà ìpolówó yóò fi ìgbàgbọ́ wa múlẹ̀ a ó sì lè ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run kí ìlérí rẹ̀ bá lè ṣẹ láyé wa ní orúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Èmi ò ní ju àwà sílẹ̀ lórí àwọn àlá Ọlọ́run fún ayé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Èmi ò ní sáré lọ ṣáájú Ọlọ́run lórí ètò ayé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Èmi kò ní gbé àkọsílẹ̀ Sátánì fún ayé mi ṣẹ ní orúkọ Jésù. Lé ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Jẹ́ mo gbàdúrà mo sọtẹ́lẹ̀ wípé Olúwa yóò ti gbogbo ibùdó ìpolongo Sátánì èyí tó ń ṣiṣẹ́ lòdì sí ayé rẹ Olúwa yóò tì wọ́n pa ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun Ọ̀rúnyìnká. Bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní tó sì jẹ́ alábòkú fún nípa rẹ̀, tí ó fẹ́ láti darapọ̀ mọ́ àwa ìjọsìn ilé ìjọsìn wa kí ó bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí. ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimodu tola street off erikmoro surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ ọ̀nà èkéyìí ìsìn mo gbà ládùúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ayé rẹ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu ló wà wá àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. pouring down as rain. three.